أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له الله وحده لا شريك وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته حول الإسلام إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وأخذكم عبادتكم وصنعكم وبلاء وكونوا مسلمين قال تعالى لن ينال الله جهودها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المسلمين ثم أما بعد فيا عباد فيا أيها المسلمون لقد شرفكم الله تعالى بقوله حيث اتى لكم الفرصه الثمينه الا وهو عمومكم في العشر الاوائل فان الهجه التي يفوق العمل الصالح في اجر الجهاد في سبيل الله في الظلمه ولا تنسوا ولا تنسوا انفسكم وقولوا بالاعمال الصالحه من انواعها مثل اكل القران والذكر والصدقه والصيام قبل فاعلموا عباد الله أن أكثر الأعضاء ما دمت نفس عن يولي الله وما كثرت منفعتها مع الكفر ثانيا لذلك قال العلماء المستقر وما الفقيه أن أكثرها إن أخرجت معملة الإبل لأنها أكثر ثمنا وأنفع للفقراء ثم البقر إن أخرجت معملة ثم الغنم ثم سبعهن ثم سبع بقرة لحديث الجابر رضي الله عنه وبين أمرنا رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستلم بالإبل والبقر كل سمعة منا كل سمعة منا في الجنة أخرجه مسلم وليس من الشرط أن يكون العدد سبعة ولكن لا يتجاوز سبعة الآن القول فاعلم عباد الله أن الألوهية تنفر تبوها من بعد صلاة العيد إلى آخر أيام التشريق فمن تبعها قبل الصلاة أعاد مكان أخرى لقوله صلى الله عليه وسلم من تبع قبل أن يصلي فليعد مكانه أخرى ومن لم يتبع فليتبع أخرجه البخاري ومسلم عباد الله اعلم ان صلاه العيد واجبه على كل مسلم ومسلمة لشموله دعوه المسلمين من غير فرق بين الذكر والسيد والشابة والعجوز والآهل وغيره لحديث أم عطية رضي الله عنها قالت كنا نؤمر أن نخرج يوم العيد وبرواية لتلبسها صاحبتها من كتابها فليشهدن الخير ودعوة المؤمنين أخرجه البخاري أجر الله وأكبر الشيطان أن يكون يؤمن lẹ́yìn tí yíṣà wa tẹ̀lé tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọba tó ti kó náà ní Allah ọba tí ìsàmì ọ̀gọ̀rọ̀ lọ́dún wa Ar-Rahman ọba tí kẹrin kárí ayé àtẹnudọ́sìn àtẹnudọ́sẹ̀ àràfíì ọba tó ṣe pé ẹni tó wá sí ti ẹni ká ní ilẹ̀ tó sí ti ọ̀rọ̀ ìyára. Abẹ́rẹ́ ọlọ́run dákun sí ti ẹ sí ti ọ̀rọ̀ ọlọ́run láti ilẹ̀ tó sí ti ọ̀rọ̀ ìyára. Àwọn táwọn ọlọ́run ọlọ́run ọba ọba tó jẹ́ kéré yé wa. Àwọn yìí ọlọ́run ọba náà à ń tó tóbi àwọn àní alárùn ṣe bẹ́ẹ̀ là ń bẹ́ fún àwọn àṣìwọ́ tó rọ̀ rẹ̀. Bákan náà bákan náà látún wá ní olùsọ ó tó wá ó tó ẹ̀mí wá níbi àwọn lèrò yìí èyí tó yẹn lérò lórí ohun ní tàbí lórí ohun ní dìde lẹ́yìn tó ẹkú pàtẹ́ yẹn bá ti ń lò ó bàbá ní ọmọ lórílẹ̀-èdè fún wa táwa yìí èwo ni òtò ó lò ń bẹ̀ èwo ni sẹ́ni tó lérò bàbá wa rò púpọ̀ ó rí pé tọ̀ bá ba ìṣòro wájú òkú sí wọn àwọn àjọ náà báyìí àbí wá sọ tó ní èso tí mo wá jòkó sí ní láti jòkó rẹ̀ tó ronú. bákan náà àti ìjọ náà báyìí wá sọ ní àwọn iṣẹ́ fún ní alẹ́ ṣe ní alẹ́ tara rẹ̀ tí ọ̀ká rẹ̀ mọ̀. ìrọ̀pẹ́tà ti ń sọ eléyìí ẹni tí ìjọba bá sọ̀rọ̀ nàní ọmọ ẹni tó wá sọ̀rọ̀ nàní ọmọ ẹni àwọn ẹni tó wá ti ká báyìí náà láti máa màdá nípa láti wọn máa máa òbí sẹ́yìn ní ṣe ó lè ṣe ṣe pẹ̀lú ìkọ́ ọlọ́run gbogbo ọlọ́run orí ajẹ́jẹ́ sáré ọmọ bá jẹ́bi náà kọ́ ọba ara lé àwọn ìyàwó ọ̀sán ọba rẹ̀ kọ́tọ́ ní ara tẹ̀lé ìkẹ́ ọmọ bá lé ní àtijọ́ náà ẹ̀yà ló ti ọlọ́run ẹ̀yà báyà ọlọ́run ẹ̀sìn ìbá sàpọ̀ ẹ̀sìn wa fún ọlọ́run wa. kásàkó mẹ́sì wa kú òdìdí àṣebọ́ àti àṣehàn. kásì lọ́wọ́ ọba ló jẹ kásì ẹ́ kájẹ́ mi lé kánú fún ọlọ́wọ́ ló bàtà ní ọlọ́wọ́ bẹ́ẹ̀. ọdún lé ánìkọ̀ yìí oríṣiríṣi ní ọ̀rọ̀ táwọn èèyàn kápá léyà ilé yà káàdì mìíràn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀. nítorí pé ètò ọmọ ìtọ́ ni pé ládùúgbò yẹn ó dàbí ti dáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ẹran ẹ wá jọ wò pé ẹran ta ló tóbi jù ẹran gbọdọ̀ tó ju wọn lọ. ilé ìtọ́jú ń bẹ̀rù o àti kí náà lè padà lẹ́ tó ń lẹ́tọ́ àtẹ̀yìn ọ̀rọ̀ fún aláwọ̀ wá ní pé ẹ̀jẹ̀ tẹ́ ọ fẹ́ ẹran ní ẹran tẹ́ ọ fà ní ẹran tó pọ̀ tó kọ́lù fẹ́ lò ó. Bó ṣe ní ẹran láti kọ́lù fẹ́ lò ó. Kódà, bẹ́ẹ̀ ẹran tó pọ̀ tó kọ́lù fẹ́ lò ó. Bí ọ̀sẹ̀ Ilé ìpàdé ní ilé ìpàdé ilé ìpàdé tó máa lò lóhùn nìkan ó ní lọ́wọ́ jẹ tó máa nà fún nínú ọ̀rọ̀ nígbà tó wà lọ sí ní ojú ọ̀rọ̀ tó máa ní ilé tí ọ̀rọ̀ ti sí ní ìṣòro nígbà náà tí ò sí ní ìṣòro náà tó ní ní ọ̀fẹ́ tó máa lò nìkan àti ìrọ̀rọ̀ sọ̀rọ̀. ó náà yẹ kó máa lò lóró ọ̀rọ̀ ẹ̀kọ́ náà lọ́wọ́ máa tó lè lárugbo náà tó ní lọ nígbà tó ti ta abẹ́ lára ẹ̀ tó wá pẹ́ náà ọ̀dọ́ ẹjẹ́ ká pẹ́ ọlọ́run gbogbo àwọn ìjọ ti wá lásàpọ̀ náà kó níbi àṣekọ́ àṣehàn lẹ́yìn tó ti déédéé pẹ̀lú ẹran ọdún léyà tó kálukú ọdún múra àti pa ká pa á ní ìṣòro tó náà wà tó dá wa ní o ọlọ́run bá ìwà ń sọ ọmọ ọdún ká mẹ́rin pé ìbéèrè ọlọ́run tá bá tó lẹ̀ ẹran lòún fẹ́ lò àwọn ètò tó lù pamọ́ sábẹ́ rẹ̀ pọ̀ inú tó lù pamọ́ ọ̀nà wọn lọ pa àwọn owó tọ̀rẹ́ di pẹ́ẹ́rẹ́ tí olùkọ́ fẹ́ pàwọn ẹnìkan jẹ́ fún ọrụ fẹ́ pẹ́ẹ́rẹ́. bákan náà tí olùkọ́ fẹ́ kóra rẹ̀ sí kéde ìbẹ̀wò náà lọ́dọ̀ méjì. bákan náà ìwọ tó náà sì lówó lọ́wọ́ sọ́dọ̀ náà wọn náà sọ pàtàkì lẹ́nu tiẹ̀ náà àdúgbò àdìyẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́ni àwọn ẹ̀rẹ́ta àdúgbò ní ìgbà àwọn àwọn máa tẹ̀wọ́n lọ fún yóò agbára rẹ̀ ọ̀pá kó dá bá tiẹ̀ bá yarí mọ́yàn lọ́wọ́ pàdé ọ̀họ̀ adìẹ lásánlásán tó bá yarí mọ́yàn lọ́wọ́ ọ̀họ̀ kátó wá sọ àwọn ẹran àbí màálù tó bá wọn kọ́ tó wọn bá àdìsọ bá ń sọ yìí ẹni tó bá ti lè ẹni tó bá ti lè yíwọ́ ẹni tó bá ti lè yíwọ́ ẹni tó ti lè yíwọ́ ẹni tó bá ti lè yíwọ́ ẹni tó bá ti lè yíwọ́ agbára èèyàn mẹ́wàá ọ̀pá náà ti tí wọ́n ti bá jẹ́ adúmọ̀ yẹn lọ́wọ́ nísìnyí agbára èèyàn bá ní sọ́lá náà máa lọ́wọ́ ní sọ̀rọ̀ lọ́wọ́ ìlú wa. tó náà ní ìgbé òkúrò ọlọ́wọ́ á ní gbogbo àwọn tí wọ́n bá tẹ̀sí wọn èyí náà mo sọ ní àlùkò láti wọn tó bá sin wọn náà tó lè fà wá láti lè fún táàlẹ́ tó sábà ilẹ̀ òkè ká máa ń sìn ní kàtọ́rọ̀ wà àlùkò láwọn àwọn tó láì báà bá ti ẹ̀ wá rí kábọ̀ tó lè ní wa ó tún ní ká gbọ́dọ̀ tó ó yẹ tó lẹ́nu òkú yẹ tó ká sí. tó ká ní tó tó sẹ́kù wa tó fún bàbá ìsìn wa tó tó tù wá tó wá ní aṣọ náà láàbù tó ló ní màá pé tó ọba ti tó tí ọba ti dá yóò lọ sí i wọ́n ló ń tẹ́kù wa lẹ́nu. mo ti wá rí nìyẹn àmì òtútù ló fún wa ó pé ọlọ́run tó ń rọ̀ wá wo àti àdánù tó wá wà fẹ́ni tí ń ṣiṣẹ́ bó ti tó lóun ti náà bóun ti fẹ́ pẹ̀lú ìfẹ́ ní ìgbòho tó ṣe bá ti láyé tí bá dé olóòtú

ibi tọrọ ẹni tí ò sí jásí kúrò lọ́wọ́ tẹ́ náà jásí ó tó wá ti jọ́mu èmi àti ẹ̀kọ́ kálukú wa náà ká yẹ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ báwo la ń ṣe tá à ń ṣe ní ìbámu mọ́nà sí ní á ṣe òun náà tó bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ẹ̀rọ tó léyà ká palẹ̀ mọ́ fẹ́ràn tó léyà púpà pẹ̀lú pẹ̀lú ọlọ́run ọba àti pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́nà tó wá léyìn ọlọ́nà tó yìí fún wa ọlọ́nà fún wa lọ́la lórí kó fún wa ní opportunity ká lè wà láyé lásìkò yìí káwa náà ká lè ní opportunity àkókò kan tó jẹ́ àkókò tó níye lórí àkókò kan tó ṣe wípé bẹ́yàn bá lè ṣiṣẹ́ olóore kan nínú ẹ̀ ládá téèyàn gbà ó sì láàdá ẹni tọ́pọ̀ ọjà gbogbo ọ̀nà tọ́rọ ọ̀bá lọ. òun náà ni àkókò mẹ́wàá àkọ́kọ́ nínú òdòdó jíjà eléyìí tó tó tó àti wọ́n kà òun náà wọ́n jẹ́ ọjọ́ kẹta bọ́ọ̀n abẹ́rùkà òun náà wọ́n jẹ́ ọjọ́ kẹta tó bẹ̀rẹ̀ láti ọjọ́ yàwó àbẹ̀ àtàkùn wẹ̀dì kó kálukú wa náà kátà farada o ẹ̀mẹ́jà ń sọ̀rọ̀ òkú o ẹ̀mẹ́jà ń sọ̀lẹ̀ o ẹ̀mẹ́jà ń sáwò dúró ara wa o tó bá yẹn tí sáwò sílẹ̀ ní wípé ìjọ yẹn ká ṣe láti ní àkókò tó ká àbá ti tó àtàwò dúró ara rẹ̀ àkókò ń lọ wáráwárá o èmi tí ń sọ̀rọ̀ kí ni mo lè tọ́ka sí pé lẹ́nu kẹta yẹn ló fi yẹ ṣe yàtọ̀ sí ìdí ìmọ̀ àti ìlú àwọn ọlọ́run tó ti dúró lọ́rùn wọ́n tí náà ń kọ́ ni wọ́n náà gbìyànjú oṣù ti láàyè wọn. kí ni kí olóore tó lè sọ pé tó lè tọ́ka ní sáà lẹ́nu jẹta àlàmúdìlà sáàwẹ̀ lọ́pa ní ṣé láti kíkà rẹ lórí fún ni ṣé olóore rẹ fẹ́ tó lékún tí ò bá sì lékún òun tó sì wá ń dáná ẹ̀ka fún bẹ̀ kò sí ìbòsì ṣèbóyè la pè lọ́jọ́ kẹta bá a ti sọ yìí bẹ̀rẹ̀ inú ọjọ́ ìní tá a ti ẹ̀wà yìí àwọn alábàámú bẹ́ẹ̀ ní òun lọ́tọ̀ tí ń di ọjọ́ ìdúnwà tó ti ń bá níbi jẹ́ ká mẹ́rin bá àwọn àkókò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ti fẹ́ kí rẹ̀ bí ẹ̀ ó kó orí ayé àgbàdìbí àmì àdúrà rẹ̀ bá mi ní táwọn àbáwọn fún wa máa ìgbà àkókò tó súnmọ́ tó jẹ́ òun náà láàrin mọ́ láàrin áfírí lọ́sí làwọn ẹni rí àwọn àbáàrí àwọn ẹni rí ìsáájú dáadáa ní ẹbá ti káàkiri ìdáhùn òní jáde mọ́sáájú tí wọ́n ti di òǹkọ́ tó ń pẹ́ kẹ́ni àwọn tó ń kó tó ń kó káwọn tó tó jáde òun yẹn. ní ẹbá sọ fún wa ìṣòro wọn náà ṣe rà ní àbá rẹ lẹ́sìn ń bẹ́ẹ̀ máa ní òun tó mọ́sáájú ṣùgbọ́n tẹ́lẹ̀ kaba sọ fún wọn pé tó lè nílẹ̀ wọn. má ti lọ ọ̀rọ̀ kọ́ńtàtì wa tá a sọ

kódà kẹ́lò mi ò sáàbì òǹdọ́kọ́ parí ọkọ́ mọ̀ lọ́wọ́ fídíò nulẹ̀ kọ́ mọ̀ lọ́wọ́ fíìmù nulẹ̀ ó ti tẹ̀ lọ́rùn tó wáyé òkú mọ́ sáàbì ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀gá wò lọ. àwọn mùsùlùmí àtìkò ká ló wà ẹ̀ka ń lóore ní káwọn náà fi ìlú kápọ̀ lájọ àdìsí. nínú àwọn oríṣiríṣi tó lóore bí kápọ̀ láti ní ìmọ̀tòmọ́tì ọlọ́run ìmọ̀tòmọ́tò àrà káwa náà ká múra dàbá lè kà nínú àwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ orúkọ ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá ètò ìṣẹ̀wàá gbogbo owó òde ọ̀gá àwẹ̀ ẹjọ́ náà tó kọ́kọ́ ọdún lọ jẹ́ fún wa àìsí ìdáwẹ̀ ìjọ ọdún. ẹ̀yà ń fi ọ̀nà ẹ̀já lọ mọ̀ ìpè èyí tọ́lá láti nínú ẹran bẹ́ẹ̀ lè pa òun lè ta bá pa nítorí ọlọ́run

níyàn wá dá lórí ẹ̀ pẹ̀lú bó ti ẹkọ́ dá sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ẹjọ́ bá para fún mẹ́lòó nìkan lójijì òun lọ́lá láti wọ̀. bákan náà nítorí níbẹ̀ ni wọ́n pé àárò olùkọ́ owó rà ó lówó pọ̀ jù ẹran rẹ̀ náà sì ló pọ̀ jù. òun náà sì ní pínpín rẹ̀ yóò lè lè jìnnà lọ́dọ̀ àwọn tó fi kéde wọ̀ tó àwọn tó lè. àwọn náà wọ́n tó wá pa àgbò àdúgbò pa á orúkọ ó rí wípé nígbà tó ti pé débi tí wọ́n padà rẹ̀ ti pé àwa náà mọ̀lẹ́ ẹ̀jẹ̀ lé ọ̀ ìjọ padà fẹ́kù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn ará sílẹ̀ nígbà ọmọ yẹn fún lágbájá ọmọ yẹn fún lóla ọmọ yẹn fún lágbájá ọmọ yẹn fún lóla pàtó wá pé débi kan bá tó wọn bá wọlé à ẹ̀rọ bàtí ẹ̀ náà tọ̀ nígbà pé débi náà lọ́wọ́ wà lọ́wọ́ ìjọ padà kálọ̀ rẹ̀ á gbé ìpín máa lù ìpín tá pín rà lù ní ṣéṣe ìpín bẹ́ẹ̀ ẹni wúlẹ̀ o tó ń pẹ́ ẹran wúlẹ̀ ní mélòó lọ́fẹ́ pín bẹ́ẹ̀ tó ti tán ó sì lágbára kọ́ ọ̀ra yòó ọlágbára kọ́ ọ̀ra màálù ọlágbára kọ́ ọ̀ra ràǹkúmí kọ́ ọ̀ra ràǹkúmí lóore ládàá rẹ̀ ọ̀pọ̀ ìdúkọ̀ pa ewúrẹ́ lọ nígbà tó bá lágbára tó ti dáadáa lẹ́yìn eléyìí lọ́kàn màálù màálù tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ àbí àgùntàn kó ló wá san ewúrẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ló tó wá san kéèyàn méje kí wọ́n ti mọ́ra mú nìkan àbẹ́yàn méje káàkiri mọ́mọ́ ẹ̀mú kan eléyìí tá a sọ yìí ṣe fún òkè ńlá fún o bí ẹ̀gbọ́n kọ̀ láàbá wa dáàbò fún àgbélá ìgbọ́n bá ẹran fún wọn sọ. wọn lànà ìlú pa wá lábẹ́ ìpè ní àwọn méje lè jùmọ̀ àwọn lè jùmọ̀ làǹkó nìkan àwọn lè jùmọ̀ màálù kan ṣùgbọ́n gbogbo àti máa ti mẹ́rin ọ̀gbọ́dọ̀ kọjá abéèké nínú ràǹkúnmí ni àbí nínú ràǹkúnmí. ṣùgbọ́n ká lọ mọ òsì mú mẹ́tẹ̀mú kó wá sí níta àwọn táà rí àwọn táà bẹ́ẹ̀ sì máa máa yún kan àwọn táà rí àwọn táà bẹ́ẹ̀ sì máa ràǹkúnmí kan tágbára wá bá ti ṣe bá àbá tó gbégbé ọlẹ́tọ̀ àdìjọ́ àwọn bẹ́ẹ̀ lè dùn náà kan àwọn mẹ́ta lè dùn èyí méjì lè bá èèyàn mẹ́rin èèyàn márùn èèyàn mẹ́ta èèyàn mẹ́ta èèyàn méje lè jùmọ́ ṣùgbọ́n ilé ìtọ́ láti nínú ọ̀rọ̀ èyí tó tẹ̀sùn nínú ọ̀rọ̀ òun náà ní tó ká ló kọjá méje ó dẹ̀ bá ọ̀rọ̀ ọ̀kan náà táwọn sọ pé mẹ́wàá ṣùgbọ́n ìtàwọn àbá lọ́sẹ̀sẹ̀ lọ́lọ́sẹ̀ méjì òun náà ní tó yọ̀ jẹ́ méje ẹ̀rù jẹrọ ẹjá lọ́mọ ìgbé ẹran pa táwọn pé yọ̀ pa òun náà ní pé yọ̀ pa lẹ́gbàtà bá kéèyàn náà àmọ́ wá pààrọ̀ láti bí ìfẹ́ pààrà títí tí ó fi di àwọn ọjọ́ mẹ́ta tó wà lẹ́yìn ọdún léyá bí ọ̀wẹ̀ jẹ́ ọjọ́ kẹrin ọdún ẹni ọba pẹran sáájú mẹ́tọ́ kírun kò pẹran o yọ pa méjì ń kúrò yọ làbí ọlọ́ra wa gbogbo àwọn ọ̀daràn ọmọ tó pẹran àbáwọn jáde lọ́bì kan tọ́dún kọ̀dá tẹ́rẹ́ kàdé tọ́rùn wọ́n ní eléyìí ọmọ òkú wọn ní ẹ̀sọ̀ lọ́rùn àti balẹ̀ yá lọ́rùn ìfàlẹ́ yá ọ̀rọ̀ ẹran gbogbo yín ní oòrùn ẹ̀pa ẹran sí gbogbo yín gbogbo ọmọ kọlọ bẹ̀rù ọlọ́run àti àgbàyà náà bàbá mi náà bóun àti nínú òwàdà àyíká wà tá a tún kéré fún báyìí lọ ọlọ́wọ́n ní láti jẹ́ náà wọ́n tán àgbàlagbà ṣùgbọ́n bá tún kéré fún báyìí lọ àbàwọn àgbàlagbà kan fúnra náà ni wọ́n ẹran tó dùn ún tí ó rà kódà ń bẹ́ẹ̀ mẹ́rin ní àtúrà igbó ààrẹ fún ìgbè gan tí a bá ti bẹ́ẹ̀ mú ní omi igbó ìgbó fún wọn. lásìkò bá wa kọjá ẹ̀rọ ìjọ àmọ́ gbà gbogbo olúgbóná pẹ̀lú báyìí gbogbo gbogbo gbogbo mẹ́rin èyí wọ́n fẹ́ kó fún náà ní pé kọ́lọ̀ báwọn sùn kó lè kó orúkọ àwọn jáde nínú báwọn ọ̀gá wọn kàn wọ́n ti kọ́ ọ̀rẹ́ náà wọ́n jọ lọ́wọ́ wípé a fẹ́ràn sùn lọ́wọ́ adùnjàjẹ wọn ni ọ adùnjàjẹ dábà ni ọ ìwọ tó bìlẹ ẹjẹ ajáwọ bìlẹ dàda wọ torí di eléyìí ẹni tí yẹn bá pa ṣáájú bá tó kírun èèyàn pa ní gbogbo ẹ̀rọ eléyìí tá a sọ ilé ìfọ yóò yá hàn kí èèyàn pa níbi náà ló sọ bẹ́ẹ̀ àlébi ni ẹni tó bá pa ṣáájú bá tó kírun pé àlọ́ pa ní gbogbo ẹ̀rọ bá tó wá kírun sẹ́yìn ẹni tó náà bá fẹ́ pẹ́ran pẹ́ran lọ́ pẹ́ran àdúgbò àbáwọ̀ àdúgbò àbáwọ̀ ọ̀rọ̀ àti àbáwọ̀ àdúgbò ẹ̀yẹ ń tẹ̀ lọ ẹ̀ka tó lọ mẹ́ sọ léyà ọmọ kápá fún lọ́kùnrin lóbìnrin wa káwa náà ká lọ yìí káwa náà lọ sí kíni káwa náà lọ pàdó àsórí káwa náà lọ kírun abẹ́rùkà kódà láì ṣe yàtọ̀ láàrin ọmọdé àtàgbà láì ṣe yàtọ̀ láàrin obìnrin àtọkùnrin kódà ó ti lórí obìnrin tí ń ṣe àládé òfurufú rẹ̀ lọ́wọ́ òun náà sí lọ́dọ̀ ọdún kàwé torí àti ti ara ó mọ àbí wa wọn náà níbi àwọn pàmò láti ẹgbẹ́ káwọn jáde ọdún káwọn jáde èèyàn jáde kan arábìnrin arábìnrin kan òun níbi àdìsí amásàlà yọ̀rọ̀ tó pọ̀ fúnra wa bẹ́ẹ̀ nígbà àwọn akókó méjì kan bẹ́ẹ̀ ni pé àdìsí yìí fi díẹ̀ múlẹ̀ wípé èyí kì í fẹ́ ṣe tá a bọ ẹgbẹ̀rẹ̀ mú nígbà tí wọ́n sọ fún yàn pé ká yá yàn lásọ ó fi hàn pé bẹ́ẹ̀ pàtàkì nìyẹn torí kò tirẹ̀ sí ìdí wípé èyí lásọ tí wọ̀ ni àníbi àní ẹ̀yà lásọ ó fi hàn yín pé ọ̀rọ̀ yìí di pàtàkì gbèsè tí ẹ̀ka mọ̀ sọ pé èyí fẹ́ lọ nígbà tó sọ pé kéwòn tó fi ni kéwòn já sọ nítorí ẹ̀fín yàn fẹ́ lọ yìí

yọba aládùn alájẹ́ gbogbo náà gbogbo náà mi nítorí bẹ̀bẹ̀ lọ lọ́wọ́ wọn náà sì mọ̀ bẹ́ẹ̀ torí wọn náà máa pé torí tó máa fi wọ̀ orúkọ ní pé kó yà ọkùnrin bí orí kíni olùkọ́ tó rí bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́wọ́ torí pé tó ṣe yẹn ẹ̀sẹ̀ ńlá lọ dá ẹni kí irun jẹ́jẹ́ òjò irun bí ọba ní irun jẹ́ torí ìdí eléyìí ó ti ní wa tá a máa ń wọ̀ olùwọ́ bàbá náà ẹ̀ púpọ̀ náà láti ní kan kọ́ra báwọn ọmọ rẹ ní pàápàá jùlọ ọmọbìnrin wa ẹja ń múra fún ọ bẹ́ẹ̀ sì ti ní bá múra fún ọ eléyìí jẹ́ náà kọ́ta tó ní kọ́lé náà ti sì yìí àlejò wa ní tọ̀gbọ́n kálukú náà káwa náà wá torí tàdúà káwa náà wá sí yìí káwa náà wá ń bẹ́ẹ̀ níbi àwọn àdúà tí wọ́n máa ṣe ọ̀dọ̀ wa ẹnìkọ̀ọ̀kan wa kó kálukú wa náà ká ní ìmúra kalẹ̀ fọ́dún ní ẹgbẹ́ wọn jẹ́ sísẹ́ ẹ̀sìn pàwọ́ láti wúlò àwọn ọmọ àdúgbò làkàkọ̀ hàkọ̀ wọ́n tún kọ́nà jìnnà wà á nàlẹ́ bàtìlà bàtìlà wọ́n tún fẹ́ jìnnà bà. الحمد لله وللمصلين ولا عدوان الا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على خير نبينا وعلى خير أنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد فاعلم عباد الله أن صيام يوم عرفة مهم جدا لما فيه من الخيرات والبركات فقال النبي صلى الله عليه وسلم عن صيامه وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عرفة كفارة سنتين سنة ماضية وسنة مستقبلة وصوم يوم عاشوراء كفارة سنة أخرجه مسلم وعليكم بآداب العيد على ضوء الكتاب والسنة لأن العيد عبادة والعبادة توحيدية وعليكم بفعل دينكم لتكفوا خيركم وتقوى عملكم يقول ابن صلى الله عليه وسلم من يهدي الله به خيرا يفكره في الدين ألا وقسم له ما وقسم بدوات الجنر ọlọ́wọ́ báyìí ìmọ̀ ìjà ìrẹ̀ ni ìmọ̀ ọ̀kan lọ́wọ́ yóò máa wà pẹ̀lú ẹ̀ gbogbo àlámà rẹ̀ ìmọ̀ pẹ̀lú àtijọ́ alábòsí ọlọ́wọ́ báyìí kó ra rẹ̀ ọlọ́wọ́ báyìí ọ̀fẹ́ náà rẹ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ pé ọ̀tá ọlọ́run ọmọ jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ tó wá tó wá fẹ́ láti mọ̀ sí dáadáa ìbẹ̀rẹ̀ ọlọ́run kò ní o torí pé ọba rẹ̀ gbẹ̀rẹ̀ jáde fún gbogbo ẹni tí ọba ti jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ ìjà ti mọ̀ sí dáadáa. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ jáde ọmọ ìpè àwọn ẹ̀tọ́ àràbá tá a ti mọ̀ ń sọ fúnra wa á kó nínú àwọn tó mẹ́wàá àkọ́kọ́ ìlànà wà ti ọjọ́ méjì òní ní ti ọjọ́ àdàbí sí. Ìgbàjú lọ́wọ́ lóko lẹ́yìn tí bá sọ̀ lati Láti bẹ̀rẹ̀ yìí, olóṣè gbọ́dọ̀ tó jẹ kó ń lórí. Ó sì jìnà síbẹ̀ fún náà bẹ́ẹ̀. Kódà ìjìnà síbẹ̀ fún rẹ̀ fẹ́ pọ̀ ju lórí lọ. Nínú àwọn àkókò yìí, báwo náà wá ní ara

ládàá méjèèjì náà ló bà. Ìwọ̀n tó ká fẹ́ lé ìpè á sí ni lórí pẹ́tọ́ wọn sálásí. Ẹ̀tọ́ wọn sálásí tó fẹ́ ṣe táyà tòlè mọ́síkì ó sì fẹ́ ṣe tóní tòlè òwú. Àgbègbè tó ti lè gbà lóògùn yìí náà lọ. Tó ti má nìyàn rẹ̀ wá náà papọ̀ ládàá méjèèjì náà làwọn bá lè bà. Torí ìdí eléyìí, ààrẹ tó àlàlú bì tẹ́lẹ̀ ààrẹ súnmẹ̀ ni. Ààrẹ tó àràbá òun náà tó wá jẹ́ fún ẹ̀ka tó ń bá yàmá mùsùlùmí ẹbí ká fún kéré o àwọn àkókò olùkà tó àlélẹ́yẹ o eléyìí tó tó ń pé èwọ́n máa àkọ́yà aládá tó pọ̀ aláàmà ní wọ́n fún ma lórí fún un èyí tó ń mọ̀ta mọ́ ara rẹ̀ káàkiri èyí táwọn tó ń máa tàn kí èyí tó ń máa wá wàhálà káàkiri nù gbèsè ayé ẹ tí wọ́n máa dábàá pò ní ọ lọ́wọ́ àwọn oore ni wúwo náà

tí wọ́n ní àwọn àbá kan ilé ẹjọ́ dájọ́ tí wọ́n lọ lé dúdú wọn tó kí wọ́n pa ọmọ twenty five years láti fi dùn owó. ó ti wá káyé nù ó ti wà ní bíbí lọ́wọ́ àgbàjà ó ti wà lọ́wọ́ àwọn àbá ìtàn náà lẹ́nu fún báyìí òun náà ìgbọ́lórí ìjọ náà kò náà pàìtọ̀ náà wọ́n pè náà tó fi ń pé ó ti ní ìkúrú tí ń bu àwọn èèyàn sí abẹ́rẹ̀ ìjọba eléyìí ìgbà ìgbẹ́lẹ́ pọ̀ lọ́wọ́ bá yọ̀ ọ́ lọ́sọ̀rọ̀ ìgbésẹ̀ o àwọn ọlọ́pàá ti dé wọ́n ti mú ọ̀rẹ́ dì ní o. kódà dépò pé nígbà wọn wọ bẹ̀ wọ́n ní wọ́n tó bá aláàbò irú bẹ̀ pẹ̀lú fún àwọn tó tó bá tó ń bẹ̀ gbogbo abẹ́rẹ́ táwọn tẹ wá lẹ́sẹ̀ wọ́n tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ wọn tẹ́lẹ̀ sáré wọn náà nìyẹn àwọn tẹ́lẹ̀ sáré lọ́dọ̀ wọn náà nìyẹn wọ́n sọ ara rẹ̀ tó láti mọ̀ọ́dọ́ náà fún ara rẹ̀ tàbẹ́tù ìbẹ̀rù ọlọ́run láti súnmọ́ lọ́run àti gbogbo àwọn tí olóore tá a nábi dúró fún àwọn yìí bàbá jùlọ níta wà nù mẹ́wàá mẹ́wàá àkọ́kọ́ ní odò níjà tá à ń sọ yìí nínú rẹ̀ lélẹ́yìí o kásá àwọn ẹgbẹ́ àràbá àdébíjẹ́ ká mẹ́lára ti bẹ́ẹ̀ náà ti dábà wà púpọ̀ tá a dábà wá wọ́n ló ti jọlọ́ fún wa yìí pé àwọn ẹgbẹ́ àràbá ẹ̀dá kan ìjọ́sìwó àdúgbò ẹ̀sìwó táwọn èèyàn ní àláàrùn sáwọn gẹ́gẹ́ bí ẹ̀sìn ni wọ́n ti lè rí ẹ̀rí eléyìí mú wá fún wa pé tó bá lè jẹ ẹgbà mẹ́wàá tí wọ́n náà ní ọ̀rẹ́ àtòrò mẹ́wàá nígbà táwọn ń sọdún lọ́wọ́ tó pé ní ọdún táwọn náà ọdún ẹlẹ́gba ni bí ẹ bá ń náà ní ọ̀rẹ́ àtòrò mẹ́wàá iye ládàbá yìí ni ó wà fún ẹ̀ẹ́dá pẹ̀já pẹ̀já pọ̀lú iye ládàbà iná wà fún òṣìṣẹ́ àbẹ́rẹ̀ ẹ̀wọ̀ ọlá tí ń bẹ fún mùsùlùmí àdébí ní ẹ̀sẹ̀ ọdún méjì làwọn ẹgbẹ́ àràbá lè kọ́ parẹ́ fún ọ ó yẹ kí ní àdéhùn fún kókò tó ń bá sára ọ̀rọ̀ tó ń tó àdúgbò ọdún tó ti mọ̀ kọjá àti yìí tí o ti láti kọ́kọ́ fẹ́yìn yẹn ẹ̀wọ̀n náà yẹn ti lẹ́sà lẹ̀ ó túmọ̀ sí pé kó ọkọ̀ ọmọ abẹ́rẹ́ ń bá

ọdún nínú Islam ìjọ ti ní òkè ń ṣe eré o ọdún nínú Islam ìjọ ti ní kèé ṣe eré mùsùlùmí gbọdọ̀ mọ̀ bẹ́ẹ̀ o ìtọ́bá ti wá jẹ́ ìjọ sí ìjàmá ó ti ní bá a ti ṣe ló fà á lórí jẹ́ sí wípé báwo ó ti kí ìwákà méjì pẹ̀lú yà àwọn aláwọ̀ àtúwá tó wà lọ́tẹ̀ táà sì yẹn bá ti kí ló ti bí bẹ́ẹ̀ wọ́n kì í ní gbòbà.

ẹja gbogbo tó ẹgbẹ́ta mẹ́nu bàlẹ́ kan wọ́n á sọ òun ẹ̀ káwọ̀ lọ ní ìlọ́kùnrin àti lóbìnrin báwo ló ti ẹ̀ka múra báwọn ọmọ wa ọdọọdún là máa ń sọ ẹ̀yìn obìnrin àtàsẹ́ǹtì bíbí sí wọn ànẹ́bí ní ọ̀dà ànẹ́bí níbi ní ọlọ́pọ̀ máa bẹ́ni tó bá yàn dé àtẹ̀yìn ogbórí ẹ̀ lọ́fẹ́ bá dé ẹja jìnà sí èpè ẹja jìnà sí ègún ẹjá jìnà sí ìmọ̀ afẹ́ ìmọ̀ àwọn ìmọ̀ yọ nínú ìfimọ̀ ọlọ́run lò sọ̀rọ̀ pọ́lọ̀ òun lẹ́nu ọlọ́run tó kọ́ wà ń kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ àdéhùn tó wá rẹ̀ jù wọn kọ́ lọ́wọ́ bá rẹ̀ kọ́ láti fi wọn lọ́wọ́ máa bá ọ tó béèrè kàlọ́dọ̀ ọlọ́run ẹni tí yóò bí ló ní tó kún ní nǹkan ní olùkú ní nǹkan ẹni tó ń bá jà àláìláì olùkú ní nǹkan torí ìdí eléyìí táwa náà jẹ́ tó sùn mọ́ lọ́run táwa náà ti béèrè lọ́wọ́ lọ́run kó lè jẹ́ tiwa ẹ̀wá já lọ lágbọ̀ wa tó òun fi sí kí sọ nípa ìjọba ìlé ìdúgbọ̀nà fún láyà wa tó bá níbi jí kámẹ̀ pé ẹni tí òun náà bá fẹ́ dáadáa fún ẹni tó òun náà tó rọrẹ́ òun o òun náà ní ìjọ ọrụ yẹ́ ẹ̀ gẹ́gẹ́ bọ́ náà ti ṣe kalẹ̀ tá اللهم اجعل الإسلام دينا مشهورا ودينا فانظر في فوق في كل عالم برحمتك يا أرحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر ائمتنا ائمه المسلمين في مشارق الحق مغاربها اللهم اغفر لامواتنا اموات المسلمين في مشارقنا المغاربيه برحمتك يا ارحم الراحمين اللهم بلغنا عيد الأدهى وبلغ أميانا برحمتك يا أرحم الراحمين اللهم يسر أمورنا اللهم يسر أمورنا اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمسلمين إماما اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم